الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطروا لئلا لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشون فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أراك فولون أتريك أتريك فو نبي ومحمد صلى الله عليه وآله وسلم وراء للنبي àwọn sàhábà nàbì tí wọ́n dúró tì í lórí òdodo tó mú wa látọ̀dọ̀ ọlọ́run táwọn náà ta rẹ̀ di ẹni òdodo ọlọ́run dákun mọ́sá ìyọnu sí gbogbo wọn. ọlọ́run ní wa min haythu kharajta fawalli wajhaka shatral masjidil haram olúwa wa subhanahu wa ta'ala ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbogbo ibi tó bá jáde lọ bó bá kírun o fawalli wajhaka shatra al-masjid al-haram àfi kó gbìyànjú kó kọjú síbi tí ilé ọlọ́run abọ̀wọ̀ tí ń jẹ́ káàbà bá wà direction bíi tí kébùlà bá wà náà ni ó dojúkọ ó fẹ́ kírun ó gbòòrò Madina mọ́ ó sì ń gbòòrò Maka mọ́ kì í ṣe pé wàá kọjú sẹ́ni rẹ̀ tí o bá rí gbìyànjú àti kọjú sí ilé ọlọ́run ọba ilé ọ̀wọ̀ kì í wá sòjíṣẹ́ ńlá nìkan sallallahu alaihi wasallam lọ́lọ́run pàṣẹ eléyìí fún wa haythu ma kuntum fawallu wujuhakum shatara ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀yin mùsùlùmí òdodo mùsùlùmí òótọ́ bẹ́yìn ní bá kírun agbègbè ibi tí kaaba yìí bá wà náà ní ẹgbọ́jú náà ní ẹdójúkọ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lè aláyẹ̀kúnà lè nẹ́ẹ̀sì alaykum hujja kó má di pé fún àwọn èèyàn lẹ́rìí lẹ́yìn lórí àwọn yóò padà rí àwíjàre lẹ́yìn lórí tó bá yá sí pé ń kọjú síbòmíì kírun àbẹ́tún kọjú sí Baitul Maqdis níbi tá a ti ní ẹ̀ má kírun sí mọ́ kẹmọ́ dojú kọ mọ́tẹ́bà máa kírun. illa alladhina zulamu minhum àyàfà àwọn tí wọ́n bá já alábòsí inú àwọn èèyàn àwọn náà làwọn yahudi àtàwọn nasara àtàwọn kèfèrí àwọn wọn ní kò sí ní tẹ́ ṣe ẹ̀lú ìlà lọ́wọ́ wọn fala takhshawhum wakhshawni àti òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa àtàwọn mùsùlùmí tí wọ́n gbà fún mi ọlọ́run látara rẹ ẹ má bẹ̀rù àwọn alábòsí ẹ̀dá o ọ̀ṣẹ́ òní èmi ni ẹ páyà èmi ni ẹ bẹ̀rù wàlẹ̀ òtí mẹ́ ní àìmọ̀tì àlékún bẹ́ẹ̀ bá bẹ̀rù mi ọlọ́run nìkan kí n lè pé ìdẹ̀ra mi lé yín lórí ọ̀là alákùn tàtàdùn àti pé kẹtún lè dẹni ìmọ̀nà. àwọn àfáà tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wa al-mufassiruna rahimahumullah wọ́n ní kí ló dé tí ọlọ́run fi ń para àṣẹ yìí fòjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn sàhábà tàwa mùsùlùmí tọ́lọ́run pòórí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام أي كتاري إنو آية إيكنا ننو سورة إيكنا tí àyà alákọ̀ọ́kọ́ àtàyọ̀lẹ̀ kejì náà sì jìnnà sí àyọ̀lẹ̀ kẹta wọ́n ní kí ló fà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àáfàá sọ lé lórí ṣùgbọ́n èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ tó sì kó àkóyawọ́ ọ̀rọ̀ jùlọ ó ní pé ọlọ́run ń sọ ń pààrà rẹ̀ takidan ọ̀tọ̀ọ̀dẹ́hàn lẹ́xàkì omi ọ̀rọ̀ bíi nàbíyó sallallahu ọlọ́run bá ń pààrà rẹ̀ láti fi ń ṣe ìfirinlẹ̀ ìfi ń ṣàlàyé òdodo èyí tó pọ̀ jíṣẹ́ ńlá rẹ̀ láṣẹ tó ní ó tẹ̀lé èyí tó fa nìyẹn káfí lè mọ rírì ìkọjú sí kíbla tá a bá fẹ́ kírun káfí lè mọ rírì rẹ̀ káfí lè mọ ìjọ́ràn yẹn rẹ̀ bó ti kàn pátó inú ẹ̀sìn pé bó ti wulẹ̀ ó rí a gbọ́dọ̀ máa kọjú síbòmíì tá a bá fẹ́ kírun àfi jẹ́bi kàábẹ̀ lámà kọjú sí àfi tí àwọn necessities kọ̀ọ̀kan bá ń wáyé ìgbà pé èèyàn mọ ibi tí kíbùlà wà kò sì sí mùsùlùmí tòsí ibi téèyàn ti fẹ́ kírun téèyàn béèrè lọ́wọ́ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó rẹ̀yàn nílé rẹ̀ pé bó ṣe sùn kò lè yíra padà kọjú sí kíbùlà àwọn ìṣesí kọ̀ọ̀kan yìí wọn lé mú tó fi máa kírun síbi tí ò bá jẹ́ káàbà. lórí ń tá a sọ yìí tí sì bẹ́ẹ̀ náà kọ́lé àwọn àfáà tó fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ ìwọ̀n ọ̀ràn yẹn wánú sílẹ̀ ìgbà wọ́n wò wá wípé òjíṣẹ́ náà máa kí ilé mẹ́kọ̀ọ́ yìí sí kíbìlà àwọn tó bá jẹ́ náà wá fìlì tó jíṣẹ́ ọlọ́mọba ń bẹ lórí ìkan ọ̀gùn gbogbo ibi tí ntóbágùn bá dorí kọ òun náà ni ó kọrí sí ni ó kọjú sí. Si a rí pé eléyìí ní í ṣe pẹ̀lú náfìlà nìkan àkọ́kọ́ ó sì ní í ṣe pẹ̀lú pánami ń bẹ lórí ìrìn àjò ìjẹ́ bàbá ń bẹ lórí ìrìn àjò tọkọ̀ táwọ̀ tí ò kọjú sí kíbla lásìkò sí ìtò sáwá lè máa kírun bẹ́ẹ̀ nígbà tó ti wọ́n lọ́kọ̀ ò ní dúró láwùjọ ti wá nílẹ̀ Yorùbá ò ní dúró fún yàn kí yẹn fi lè fẹ́ kírun yẹn bọ́ lẹ́nu ọkọ̀ kó kírun kó fi lè wá kíbla wa ṣùgbọ́n yẹn ti ní àlùwàlá kó tó wọkọ̀ àsìkò ọ̀run wá tó nú ọkọ̀ tó gbogbo ibi tí mọ́tò bá kọrí sí náà tó dojúkọ náà ni kí n sì máa bá àwọn èèyàn lọ kí n máa kírun ọ̀rọ̀ méjì náà ni àwọn afáà ń sọlẹ̀ lórí àwọn afáà kan kò ní tó ṣe nítorí pé walillahi al-mashriqu wal-maghrib nítorí bá máa kọ̀wé sí kíbla kò pọn dandan fún yàn kí yàn máa wá kíbla kiri inú ọkọ̀ nígbà tó kọ́ lọ́kọ̀ gan ní dúró fún yàn tí yàn fi bọ́ọ̀lù láti wà kí yàn kọjú sí mọ́tò bá kọjú sí náà yàn máa bá wọn lọ. àwọn afá kan ní rárá àwọn afá tí wọ́n ní rárá yìí tí wọ́n lóore àwọn afá tí wọ́n ní rárá tí wọ́n sọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́yìn ìgbà pé wọ́n lu àyà wálé láìlú mẹ́sìlẹ̀ kò ẹ̀lú mọ́gọ́rọ́bù bí ibùyọ̀ ọ̀run àti ibùyọ̀ ọ̀run lọ́wọ́ subhanahu wa ta'ala nínú méjèèjì wọ́n tún lo hadithi tí wọ́n ní òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó bá fẹ́ sí ìrìn àjò a máa ṣe náfìlà lórí ìkàngún rẹ̀ tí ò ní kò ńlá ibo ní nǹkan ọ̀gùn gan dojúkọ tí ò ní kò ńlá ibo ní nǹkan ọ̀gùn tó dojúkọ ṣùgbọ́n eléyìí ò tó lẹ́rìí nínú tó hàn sí àwa torí náà wàá fi lónìí yẹn kì í ọ̀ràn yẹn onírìn àjò bá sì ń bẹ lórí ìrìn àjò tí ó bá ráǹfààní àti kírun lásìkò rẹ̀ ní àsìkò àkọ́kọ́ rẹ̀ tí pé àsìkò payọ̀ ló bá tó kírun ń bẹ lára àwọn ahlul azar ahlu al-azar àwọn èèyàn tó ṣe pé islam fún ní àwọn àwíjàre kọ̀ọ̀kan tó lè mú wọn lọ́rùn lára kí wọ́n tó kírun àbí tó lè mú wọn kírun méjì papọ̀ lásìkò òrùn kan. torí ẹ́ nẹ́sìtì kìbá al sharutun min shuruti sihhati salah torí pé ìdojú kọ kíbla láti kírun májẹ̀mú kan ló jẹ́nu májẹ̀mú lílá láàfíà àrùn tí ń já sí pé téèyàn bá ti dojú kọ kíbla nígbà tí bá ń kírun kò ní ìrun tí ń kí ò ní àlàáfíà. bákan náà lórí ọ̀rọ̀ kíbla yìí lẹ́yìn pa fẹ́ kírun ìjẹ́ àwọn iṣẹ́ ìjọsìn míì tún mẹ́tí islam ṣe ní ọ̀ràn yẹn fún wa ká dojú kíbla tá a bá fẹ́ ṣe bí ìpẹran léyà àbí afẹ́ pẹran náà ní kódà bí òjẹran léyà ó lè jẹ́ ẹran kó ma ó lè jẹ́ ẹran pé a fẹ́ ṣe nǹkan ìyàwó asáfẹ́ pa nǹkan afẹ́ pa ìdíyẹ sí dandan ní ká kọjú sí kíbla kì í sí ọ̀ràn yẹn ní ká kọjú sí kíbla làákínà amala salafi jara alayhi ṣùgbọ́n ìṣesí àwọn ẹni tí wọ́n síwájú nú ẹ̀sìn ó ní ṣe pẹ̀lú pé wọ́n bá fẹ́ pẹran wọ́n máa dojú ẹran náà kọ́ kíbla kìí ṣe wípé ẹ̀rí kan wá fún gbòógì ládàáyàrí lọ́tọ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam bákan náà òun náà ní wípé a fẹ́ sùn sọ́nà yẹn wá fún látọ̀dọ̀ ọlọ́run pé tó wá fẹ́ sùn àfi dandan kí ẹ kọjú sí kébùlà kò sí ẹ̀rí tó ní àlàáfíà tó ṣe gba rí lórí àmọ́ ti tòkú sísin ẹ̀rí ń wà fún dáadáa tó jì ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ní kíbílà tẹ́ ẹ̀ máa ń dojú kọ tẹ́ ẹ bá fẹ́ kírun wọn náà ní dojú òkú yín kọ nínú sàárè torí wọ́n tó ń tó ń tí ìsọkúsọ ò tí ìjọ sinmi náà dì sí yín ẹ sẹ́ẹ̀rì fún ọ sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì kan tó ní ká dojú òkú wa kọ́ kíbla tá a bá fẹ́ tá a bá fẹ́ sìnkú sẹ́ẹ̀rì bídíà ni gbọ̀ǹkan láyé lọ́dọ̀ ṣe é kò sí èyí tó bá lànà ànábì múrí láyé bídíà ni náà àwọn sọkú sọ̀rọ̀ gbọ́n àwọn tí sì ń tẹ̀lé ọ náà ọlọ́run sí wọn làákàyè kọ́lọ́n jẹ́ wọn gbọ́n jálẹ̀ kí wọ́n tún sá kú lọ́dọ̀ rẹ̀ tún dá nǹkan mí ilẹ̀ torí náà àwọn tó kù lẹ́yìn rẹ̀ àti ń gbọ́ tìmílẹ̀ tó ń kàfàrà wọn náà so kó ti mọ tó fọwọ́ fà o o mọ̀ kó padà di kẹfìrí lọ́dọ̀ àwọn ọmọ tó ń kọ́ ní máa ṣe ń pè yàn kẹfìrí ńjọ́ kan ìjọ ronú kan bẹ̀rẹ̀ ẹjọ́ tó bẹ̀rẹ̀ ìrìn àjò burúkú yìí wọn kọ̀ kan jáde wọn ń kóná yá ọ sùnmù wọn kàfàrà rẹ̀ àwọn kan sì ń jáde wọn ń kóná yá ọ ń gbà wọn kóná yá ọ tán wọn tún ní wọ gan pé káfìrí ni ọ ẹni tí ò bá tún wá gbà pé káfìrí gan ni gan ni wọn náà òun náà ṣé eléyìí wà á le jù báyìí torí ọlọ́run hmm? ó ti ní tó dálẹ̀ báyìí nísìnyí sọ́wọ́dà ó kà báyìí gbogbo ẹni tí irú rìn tó náà rìn kó náà ṣàkíyèsí ara rẹ̀ ẹ̀yin náà tẹ kú lábẹ́ rẹ̀ tẹ́tí wọ́n á pò náà ní káfíìr ẹ̀ kú ònú ìwà ọmọkùnrin kẹfìrí náà kàwárìjì náà sì lẹ́yìn náà orí gbogbo ń tẹ́ lè sọ wípé ọ̀gá yín ṣe láyé òun náà ní pé zakir àti ìgbọ́ ikú yẹ kàmẹ́ẹ̀dì pé bóyá ń bọ́ sàrí àti ìgbọ́ pé kàmẹ́ẹ̀dì pé bóyá ń wọ chọ́ọ̀chì lọ́rọ́ ń sì bá dàrí àti ìgbọ́ pé kàmẹ́ẹ̀dì tó ti ń ṣe wúrì ìdírí àbí ń ṣe tọ̀ríkà tó túbọ̀ rẹ̀ ti wọ́ sí tò kí ló wá fi lẹ́tọ̀ sí tẹ̀kfírì tó fi lẹ́tọ̀ sí tẹ̀kfírì lọ́dọ̀ yín ẹ ọmọlẹ́yìn rẹ̀ àbí tó bá ní nǹkan míì tí ń ṣe tó jẹ mọ́sáyàwó ẹ dákun ẹ ṣàlàyé wọ́n tẹ̀ wá sàlàyé náà ṣé ẹ ní ẹ̀tọ́ kí a máa pè ní káfíìrì ni àwọn ògbójá rẹ̀ ń ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ nípa náà tó ń kó sínú ewu tó lágbára ju tiẹ̀ lọ ni àtòun àtẹ̀yìn ọlọ́run lá gbogbo yín papọ̀ yóò ṣàánú àwa kò ní já kó sí tẹ́yìn náà kó sí. náà bọ́lọ̀ tẹ kébìlà ó sì jẹ́ nìyẹn ọlọ́run wa ní li alla yakuna linnasi alaykum hujja illa alladhina ọlọ́run ní torí tí a fi ń pààrà àṣẹ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gbé kó máa dojúkọ kébìlà láti máa kírun ó ní pé àwọn Nasara àti àwọn al-Yahud tó o bá tún padà kojú sí tó bá tún padà kojú sí ibi tó ń kojú sí tẹ́lẹ̀ tí ń jẹ́ ibi táwọn kílèmù pé ó jẹ́ ibi dojúkọ ẹ̀sìn àwọn tí ń jẹ́ Baitul Maqdis ìtumọ̀ padà máa ń sọ ni wípé àṣọ ó lọ lọ lọ lọ náà ó tún darí wá padà náà ni ó lọ lọ lọ lọ lọ náà ó tún sẹ́rí padà náà ni ó máa dá hẹ̀rẹ̀ lórí yẹn tẹ́lẹ̀ ní láti jẹ́ àwọn kùfàr àwọn kèfèrí ẹ̀dá àwọn náà mọ̀ sọ náà ni wípé kò dájú bó mọ tí ń ṣe gẹ̀ẹ́mà ó pọ́lọ̀ ló ránṣẹ́ sóhun pé kóun máa ń kọjú sí kíbla kàábà kóun fi bẹ́tìlì mẹ́kìdìsì rẹ̀ kó mọ́ dojú kàwẹ̀ mọ́ ń gbé òtún tó tún ṣe sà ó tún padà síbi pẹ̀lẹ́ náà ni àjẹ́wé kò mọ tí ń ṣe فلئلا يكون للناس عليكم حجة káwọn fi lè máa rí evidence against yín lọ́dọ̀ àwọn èèyàn ní àbíníwájú ọlọ́run ẹ̀kọ́ tí ń bẹ níbí ó pọ̀ púpọ̀ kákẹ́mú ẹyọ kan wá tó ní í ṣe ní kókó sísẹ̀mí àwa mùsùlùmí ẹ̀rọ òní òní pé ìwọ tọ́lọ́run bá ti fi òdodo ọ̀rọ̀ kan hàn á ó dọwọ́ rẹ o ó dọwọ́ rẹ o mọ́jáde rẹ́yìn o mọ́jọ́ àjò rẹ́yìn kó o ṣe fà á kó tún sá padà sẹ́yìn kó o ṣe fà á kó tún sá padà sẹ́yìn ó léwu gan níwọ̀n tọ́lọ́run bá ti fún ní bíbú àṣírí ìmọ̀ òdodo tọ́lọ́run fún ọ ní àrísìkí tẹ̀lé òdodo bó ti gbámú ni fábìtì láha thabata alayhi aw sáré láha thabata alayhi bí ọlọ́run kọ́lọ́run kó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lórí òótọ́ yẹn wọ́n gbà náà àwa ṣe lọ àtún wá wò wípé necessity náà ni àtún ní ṣe mọ́ pàápàá jùlọ níbi ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ìtìkọ́t kódà níbi ọ̀rọ̀ ìbàdàt ìwọ kan ló ti ṣàfihàn rẹ̀ sí ṣéèkù rẹ̀ sí àmírù rẹ̀ sáwọn afá rẹ̀ wípé nǹkan kan bẹ tàǹsẹ̀ o bídíà ni mólìdì bídíà ni súfì tàǹsẹ̀ bídíà ni ìkákòjọ papọ̀ mọ́lá ń ṣàdúrà papọ̀ bídíà ni tọ́lọ̀ tí gbogbo rẹ̀ hàn tó sì ti ṣàlàyé rẹ̀ fún wọn bóyá tiẹ̀ bí gbọ́n mi sómi ò tó gan ó bí fàǹfà láàrin wọn àti wọn tó ń padà fi ọ́ lọ pé sáà máa bá tiẹ̀ lọ káà náà bá ti wá lọ lórí tá gbẹ́sẹ̀ léyìí tó lè dó ti hàn láàrin wọn àti wọn ó sì wá lọ lọ lọ lọ tún wá dé tún wá nígbà náà ẹ a lè máa kó yọ sàdúrà papọ̀ wàláyé orí búgbà ni òjíṣẹ́ lọ́n sallallahu alaihi wa alihi wasallam ó ní nínú àdánwò tọ́lọ́ máa ń ṣe fẹ́ tí ń jẹ́ àmì wò burúkú òun ni tó ṣe pé o ti mọ̀ pé kò dáa tẹ́lẹ̀ tó ti jìnnà sí ó padà wá ń dẹni tí ń sọ kó dáa ohun tó ti ló dáa tẹ́lẹ̀ tó ń ṣe ó padà wá yá ó padà wá ń sọ fáyẹn pé kò dáa mọ́ torí pé njẹ́ tó ń sọ fún wọn kó dáa nì ìbẹ́rì lórí ìbọ̀rọ̀ ọlọ́run ló gbọ́ ìbáàdì fàyẹ̀mí wọn kà sí ọ létí tó fi mọ̀ pé kíní yìí dáa ló fi ń ṣe ó padà wá yá tó wá sọ pé kò dáa mọ́ ẹ̀rí wo ló wá sọ fún pé kò dáa mọ́ kò sẹ́ẹ̀rí kankan àfihàn ẹnu wọ́n ló ti gbé hàn sáwọn èèyàn wípé gba àwọn bàbá yìí ò da ìtẹ̀ kíyàn ni àbí kúnlẹ̀ kíyàn ni àbí dọ̀bálẹ̀ kíyàn ni àṣà tí ìsìláàmù takò ni ó ti jó yé àwọn èèyàn òkú ṣíṣe ni ó ti jó hàn sáwọn èèyàn kó wọ́n mú ọnu mọ̀lẹ́bí láàrin àwọn ọ̀rẹ́ láàrin àdúgbò ní ìlú tó yàgàn kúmọ́ ẹni yìí gbogbo ti bí ṣe ń ṣe titi ẹnu ó sì pò ń lẹ́rìí lọ́wọ́ ó pa ah, tí wọ́n á sọ wípé tán ẹ kú ilé o ẹ dákun bẹ́ẹ̀ ti ń ṣe nípìnlẹ̀ náà lápadà sí o. Ah ọwọ́ èṣù bá ọ báyìí ọwọ́ èṣù bá ọ li alla yakuna linnasi alaykum hujja mafasid àwọn aburú tí ó máa ti irú àwọn irú ìṣesí bẹ́ẹ̀ jáde ní wípé ọ̀rọ̀ ó tún wá ń wọ́ sí ju tàwọn tí wọ́n ń bẹ̀ gan tẹ́lẹ̀ lọ yòòyẹ́ tí wọ́n sì máa fi ọ́ ṣe ẹ̀sà tí wọ́n máa fi ọ́ dá ẹ̀rẹ́ tí wọ́n máa dá fún ọ láyé kò ní jẹ́ olùtẹ̀lé òdodo mọ́ a jẹ́ pé àdúrà àwọn ọ̀tá èṣù gbà lórí rẹ àdúrà àwọn ẹni èṣù gbà lórí rẹ nù tàbí kò gbìyànjú alimam ibn baz rahimahullah ta'ala torí nu ti máa ń fa àtàrọ̀ jù anil haqqi wa tamadi fil batil nínú tí sáà máa ń fa kí ẹ̀dá sẹ́rí padà kúrò níbi òótọ́ kó wá sórí kọ̀ọ̀kọ̀ọ̀kan sínú ìbàjẹ́ wọn ní kẹ́mẹ́jì ni àkọ́kọ́ nígbà wọn bí wọ́n léèrè wípé àá máa ráwọn èèyàn kan ṣáájú rí wọ́n dúró ti súnà wọ́n gbọ́ nǹkan yé wọ́n lo súnà ó kẹ̀dẹ̀ kan náà ni wọ́n bá sì ń jábọ́ lọ́ba rẹ̀ bọ́ bí ewé igi lọ́ba rẹ̀ bọ́ lọ́ba rẹ̀ bọ́ àtàtì mi gan òfin ẹ̀sìn kan lára rẹ̀ mọ́ wọ́n ní ẹ̀dá òkè ni tó lè fa alimami rahimahullah ta'ala wọ́n ní àkọ́kọ́ nù kàmí tó lè fa onígbéwúwá ẹ̀rọ oníyẹn ìgbà tí ń ṣe súnà kò mọ ọkú fún bẹ́lọ́hùn ń rò kí agbára òun náà ló fi mọ̀nà لم يكن يسأل الله الثبات على ما هو عليه من الحق والسنة kò jẹ́ yẹn kan tí máa ń bẹ ọlọ́run ọba pé kọ́lọ́run kó fún ẹsẹ̀ tòun rinlẹ̀ lórí òótọ́ tóun wà àti mọ̀nà àti súnà tóun ṣe ń rò pé mọ̀nà ló ní òun lọ́la jù náà ni kódà àwọn tí ò bá ti máa ṣe súnà gẹ́gẹ́ láwọn àsìkò yẹn ó tún lè máa dá ẹ̀ wọn kó máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kẹ́yìn ẹ̀ tí ìrìnà rí súnà sẹ́fẹ́ kó sínú bídíà ni kẹ́ ó tún máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ òun rò pé òun máa ṣe ni irú ẹni tọ́rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ ẹni pé yóò sùn gẹrẹtẹ ni bẹ́ẹ̀ sì ni a fi ọlọ́run bá tún dára sí ẹlẹ́rìí tọ́lọ́run bá ṣe ìbáàdà kan ní rọrùn fún ọ ó lè mọ iye rẹ̀ ó dojú tọ́lọ́run bá gbé àwọn ìṣesí kọ̀ọ̀kan dé bá wọn bọ́ tó ò rí ìbáàdà ń ṣe mọ́ bóyá tahajud ọlọ́run olè máa rí ṣe gbogbo ìgbà ayé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ìyẹn sùn tayọ aago mẹ́ta wọ̀ságo mẹ́rin rí kí tó dìde ńlẹ̀ ni fi gbogbo tó kù bẹ́ẹ̀ lọ àsìkò tó kù bẹ́ẹ̀ lọ ni ẹlòmíì wọn ti sọ pé kọ́dí fataha Allahu alayhi ba'da sawm ọlọ́run bá ti ṣe gbígbà àdúrà fún ó ṣí lẹ́kùn kígbà gbígbà ẹ̀rọ lọ́rùn fún monday thursday ayyamul bayd gbogbo àwọn àwẹ̀wẹ̀ yìí ìmọ̀ ọ̀rọ̀ lọ́rùn kọ́lọ̀ tó lè máa gbàwẹ̀ siyam daoud nabiyullahi daoud tó bá gbà kan lẹ́nì ìṣinú lọ́la tó gbà mí lọ́túnla ìṣinú jọ́ mẹ́rin bí mo á ṣe fáàrí ó kàn fẹ́ nígbà táwa gan fi ń jẹun gan lọ́sàn-án gan wa ọlọ́run ló pọ́n wa lébẹ́ẹ́ àwọn ọlọ́run ni kò wá ní mo wá bẹ ọlọ́run kọ́lọ́n kó sàlékún onífẹ́ àbáàtì lórí ẹ̀ torí èèyàn ti kékeré mọ ọlọ́run ó ti kékeré mọ ntànàbí náà wá ṣe láyé tó ṣàlàyé fún wa ní òfẹ́sì kò tí ì torí ire tí inú èèyàn ń dùn ún mọ́ tó yẹn mọ wá yọ àyọ̀pọ̀ra ẹni bá ṣe déwájú ọlọ́run lọ́rọ̀ rẹ̀ tọ́pẹ́ ẹni bá mú délé tó fi wà lìjọ́nà òun lẹni iyì wájú ọlọ́run tó gbé bó ti lu àárọ̀ ayé rẹ̀ ó súnmọ́ kọ́sán rí bẹ́ẹ̀ ó ti wá lu ọ̀sán alẹ́ náà yí biri mọ́ ọ lọ́wọ́ kó mọ́ ìlú bẹ́ẹ̀ bí tọ́lọ́ bá wá ló bá wá rẹ̀ díẹ̀ tí òrà àfààní àti gbàwẹ̀ mọ́ Monday ọ̀sán ni ó máa jẹ Thursday gbogbo àwọn àsìkò nì tí mo fi ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ń ó dẹni tí ò lè gbàwẹ̀ mọ́ nígbà náà ló tún mọ rírì rí lọ́lọ́ sí fún ọ. òun àlè mẹ́bí òjíṣẹ́ ọlọ́run ká máa sọ pé la hawla wala quwwata illa billah wọ́n ló sì lẹ́tọ̀ọ́ síbẹ̀ torí pé ìpè wa lọ́bi ká wá kírun yẹn ọmọ ẹ̀dá yìí ò ní agbára láti lè tẹ̀lé ọlọ́run àfi kó jupa sẹ́lẹ̀ fọlọ́run pé wọ́ọ́lọ́run ẹ̀yìn lágbára ti lè jẹ́ ọ lágbára ti lè ṣe tó ní iṣẹ́ o àfi tí wọ́ọ́lọ́run bá bá ní tó bá sin rọrùn fún mi bí àkọ́mọ́sà sin rọrùn fún mi. bọ́dà hayya alal fala ẹ̀ wá jèrè ẹ̀ wá là èsù onígbà ìgbà olóró mọ̀ kàn ọ́ sí tó bá jẹ́ símbọ̀ bó jẹ́ fúri náà ni ìgbà ló mọ̀ ronú àwọn customers fẹ́ wá sí shop ló mọ̀ ronú pé àwọn fáìlì kan bẹ ní ọ́fíìsì ní ti treat wọn ló mọ̀ ronú gbogbo ẹ̀ mọ́ra wọn ìgbà ló mọ̀ náà ti pé mítìnì mọ̀lẹ́bí ń bẹ lágo méjì ságo mẹ́rin. ànábì fi kọ́ wa pé la hawla wala quwwata la billah ẹ máa wí torí pé ọlọ́run bá ní máa ń ṣe ìtẹ̀láṣẹ rẹ̀ rọrùn fẹ́ dà kí esi mímọ̀ ṣe ìdánífi rí tọ́lọ́run bá ṣe òun náà làwọn náà fi ń bí ọlọ́run pé wọ ọlọ́run àdàgbà yọwọ́kọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ń ṣe súnà kò ṣe súnà mà ìtumọ̀ rẹ̀ nìyẹn ọlọ́mọdé ó sẹ́ẹ̀dì sí wa ọlọ́mọdé ó kàn wá. òun náà nù kò tán ọ bí àti ní yóò sùn yín ọlọ́run yóò ṣẹlẹ̀ sí wa jẹ́ kó ṣe pé àwọn tí wọ́n ń dá ẹ̀ súnà tó ní súnà yẹn kókó sí pé àwọn ni yóò padà wá rí ìmọ́lẹ̀ súnà tó padà wá wọnú súnà inṣàlá tóní tá à gbà lérò náà nìyẹn kí gbogbo mùsùlùmí kí wọ́n ju pàjù sẹ́ẹ̀lẹ̀ fọ́rọ̀ ọlọ́run ànábì ibi tá a ti lè rí dùnú ayé àtàlùkìyàmọ̀ nìyẹn lọ́wọ́ ni illa alladhina zalamu minhum àyàfà àwọn tí wọ́n bá jẹ́ alábòsí nínú àwọn al-Yahud àti àwọn Nasara àti àwọn kufar bó ti wo ṣe tó wọn ò lè gbà ọ́ gbọ́ torí pé kinní kan ń bẹ lára alábòsí láyé wọn èyí ní al hmm? Mr Balogun lọ́dọ̀ àwa oníkéwu àmọ́ ń pe kinní kan ní al-insaf wọ́n tẹ́ pè nísù ìdajì nǹkan al o fẹ́ sọ̀rọ̀ kó o wà lágbede méjì ọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí ni o sọ mọ́fì sọ́tún mọ́fì sósì oníjẹ́ objectivity lọ́dọ̀ yẹn léèbù ẹbí jáde náà kọ́ nù adé tó bá ń criticize kì í wá objective túmọ̀ ẹni wípé èyí tó jò tọ́ ọ̀rọ̀ kò ní sọ síta èyí tó jẹ́ bàjẹ́ kò ní sọ síta àbí tó jẹ́ bàjẹ́ náà ọ̀rọ̀ kò ní sọ èyí tó jò tọ́ rẹ̀ nìkan kò ní sọ alábòsí ẹ̀dá yìí ní objectivity tó ẹni tó bá jọta ẹsìn tó jọta súnà kò sí bó ṣe fẹ́ ṣe tó kò lè ní objectivity pẹ̀lú ẹ yóò mọ criticize ẹ náà ni lèmi fi wọn sọ fáwọn èèyàn wípé innaka la tahdi man ahbabta ó lè fọ̀nà mẹ́rin tó bá wù ọ́ tó fẹ́ràn walakinna Allah yahdi man yasha ṣùgbọ́n Allah bá subhanahu wa ta'ala ní máa ń ṣe mọ̀nà fẹ́ni tó bá fẹ́ tó bá ti ṣe iqama hujja fẹ́yàn àti albayan mọ́ bá ti tiẹ̀ lọ tí ẹ kọ́ ni pé dandan ni dandan ni kò ṣeé ṣe torí pé àwọn ò ní rí dáadáa tí ń bẹ ní òótọ́ tó ń bá wọn sọ láyé n kò sí pé nǹkan kan ti dí wọn lọ́kàn kankan ti dí wọn létí wọn ò ní ríro bó o fẹ̀rí sọ̀rọ̀ wọn ò lè ríro bó o fi làákàyè sọ̀rọ̀ wọn ò lè ríro ó di ìjọ́ tó o bá ń sọ nǹkan tí wọ́n fara mọ́ níjọ́ náà wọ́n tó gbà fún ọ níjọ́ náà ló tó di àáfà tí wọ́n lè máa gbọ́lá fún ẹ̀hẹ́n ń sọ̀rọ̀ tá à ń fẹ́ nìsín tó pé lọ́pọ̀lọpọ̀ ọgbà alvulmu lọ́pọ̀lọpọ̀ ọgbà alvulmu yàtàjárọ̀ ma'a alhawa aw ma'a ittiba'i alhawa lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe ní gbogbo ọgbà o n ti ń jẹ́ wàbò sí injustice ń máa ní í ṣe pẹ̀lú ìfẹ́ nù yìí àwọn gbàmí ń tó ṣe pé wàbò náà máa ní í ṣe pẹ̀lú àìmọ̀kan وحملها الإنسان إنه كان ظلوما جهولا nígbà míì èèyàn máa ń ṣàbòsí tó ṣe pé ignorantly lèèyàn ń bẹ náà lèèyàn fi ṣàbòsí yẹn kì í ṣe pé èèyàn máa máa ṣe àbòsí yẹn ṣùgbọ́n ẹ̀rẹ́ tó bá ṣe pé ń ṣe àbòsí out of ignorance ní fi ń ṣe àbòsí tí wọ́n bá tètè pè ṣàkíyèsí yóò ṣàtúnṣe tó nígbà tí ń ṣe nǹkan tí ń ṣe ònìkùnmọ́ pàbòsí lòun ṣe ìjọkíjọ tá a bá ti wá rẹ̀ tó bá tají tó ní lágbájá ìwà àbòsí mọ̀lélẹ́ yìí ń bòsí pé àìmọ̀ kan ní fi ń ṣe àbòsí yẹn tẹ́lẹ̀ yóò ṣe kí ni yóò fi àbòsí yẹn rẹ̀ ni yóò sì tẹ̀lé odò ṣùgbọ́n àti tó bá ṣe pé wọ́n ń lo ìfẹ́ inú kò sí ní tó fẹ́ sọ o wọ́n mọ̀ yí ọ̀pọ̀ náà ni torí pé ó ti níbi táwọn ní fókọ́sì tiwọn sí irú wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ń sọ láyè yìí illal ladhina zalamu minhum kí ni tọ́lọ́wọ́n bá wá pa àwọn mùmínì láṣẹ tó ní àfi máa kojú àwọn tó bá jẹ́ alábòsí yálà alábòsí nínú àwọn ahlul kìtàbì ni ó jẹ́ alábòsí nínú àwọn mùsùlùmí náà bó ti wọ́n sọ tó ní sí mùsùlùmí kan náà jọ ni wá ìbájọ kéwò náà ni àní kò rí bẹ́ẹ̀ ńgbà ìjọ kéwò ọ̀hún náà ni ṣé bákan náà lẹ ké ṣé bákan náà lẹ gbọ́ yé ṣé bákan náà lẹjọ fẹ́ lò lájọ ńgbà ẹjọ ké tí wò wá ti sáà ti lò ń kọ́ àti pé gan kí ló ké ganu kéwu kí ni tó ké ṣé oògùn idán ológun ọdún ológun ọdún ìfìwánakàlì ahamusakaku ìfìwọ́pa asimọ̀láwà nímúlò akílù ṣé tó ké náà nu ṣé gbogbo tó ké náà nù tó sọ pé kò yẹn tó lè fi ké o halẹ̀ mọ́ gbogbo tó kà á lẹ̀ tó ló ké tábọ̀ kà àti tí wọn náà tó mọ̀ nísìnyí kò sí ọ̀rọ̀ kọ̀bílà ti bàdí inú ẹ̀ kò sí ọ̀yẹ́rẹ́ fàrọ̀ ìdí inú ẹ̀ kò sí zul tafsir inú ẹ̀ kò sí sọ́lá ilẹ̀ hadith inú ẹ̀ kò sí zul fiqi inú ẹ̀ kò sí náwàdí sọ́rífù inú ẹ̀ kò sí tafsir

òun dẹ̀ sáàdì gan ní english in fact grammar òun le gan wọ́n ní wọ́n á kọ́ ọmọ ah, ó ní tó kẹsẹ̀ ní pé mi lè kọ́ yàn ah, ah. ó sì lọ gúdù literature òní grammarian ni ẹ máa kọ lẹ́tà síjọba àwọn nǹkan báyìí ó ní formal letter náà máa ń kọ síjọba àmì mi sábà kọ yóò sì dé máa ń kọ bóòlù ṣe wá kò yé wa bóòlù láti ṣe sí nìsín ó dáa wọn láwọn èèbó kan fẹ́ wá ṣiṣẹ́ ńlu wa o àwa ò sì gbọ́ èdè èèbó níjó tó ti ló lọ léèwé báyìí nínú wa ti dùnnú fámìlì pé àjàjà ni eléyìí nínú fámìlì wa eléèbó ni dákun ó bá kojú wọn lọ́la ò kán mọ́ tà wá bá wọn bá ti ń wí fítòfítò wọn mọ́ ṣàlàyé rẹ̀ fún wa ah, olèmí sábà gbọ́n tó èèbó máa ń sọ. Ah, ah. Still, ló wá lọ kọ́ sí iléèwé ṣe gbogbo tá à ń sọ yìí strange bó ti strange tóun àgbákò ti ń bẹ lára àwọn tó kàn lóníkéwùn ògèlè yìí lọ. torí èmi mú ìsìn ẹsẹ̀ máa ń mọ lábáwá tú tí èèmọ̀ ń sọ bí kéèyàn gbé déèbù kéèyàn gbé ní tèbù bá kọ́ lẹ̀ hmm. I saw Dayo in the market kó lè kà báyìí wọ́n wá ní òkè èbó ti wá dé o wá sọ kó gbọ́ kó náà sì fèsì kí wọn náà fèsì ah, ó ní mi lè bẹ́ẹ̀ bó sọ̀rọ̀ ah, àmọ́ ò lè ka téèbù bá kọ́ lẹ̀ àmọ́ ò lè bẹ́ẹ̀ bó sọ̀rọ̀ tọ́rọ̀ wọn ti rí nù kò sí ti láwọn wá ń kọ́ lẹ̀ láyé tí wọn ò ní ka àmọ́ látó wá kọ́ kínní ilẹ̀ ni ó jọ sọ̀rọ̀ ọmọ yẹn wá ìwọ ló mójú wọn wọn á bá wọn ẹjọ́ mọ̀ sọ̀rọ̀ ah, bẹ́ẹ̀ ilẹ̀ tú bẹ́ẹ̀ ń tú tafsiri inú àwẹ̀ tọ́rọ̀ wọn ti rí nìyẹn kó gbogbo ọmọ tó yìí ṣe ńlá wa ń bọ̀ anú ẹ̀sìn o ò súnmọ́ kankan nù rẹ o o ò súnmọ́ kankan o jìnnà sáwọn ọmọ yẹn gan so kò sì sí aburú tẹ́tẹ́ ọmọ máa ń pé tí kankan ò bá hàn sẹ́dà nípìnlẹ̀ aburú ni kí kankan wá hàn sí kó tó mọ aṣọ agídí ẹnu ìdí lára tó kọ́ tó yí ọ nì fi wá mọ̀ hadith fi wá mọ̀ fiqh fi wá mọ̀ tawhid kí iṣẹ́ tọ́lọ̀ ní kí ìdí lára wá ṣe lára islam lára mùsùlùmí kó lè jẹ jáde lára ẹ̀ fala takhshawhum ọlọ́run bá ní ìwọ Muhammad àti àwọn mùsùlùmí ẹ má bẹ̀rù àwọn alábòsí yìí o èmi ọlọ́run ẹ bẹ̀rù o gbogbo ẹni tó bá jẹ́ alábòsí ẹ̀dá láyé a mọ̀ pé jàǹbá ní bẹ lọ́wọ́ rẹ̀ a mọ̀ pé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣe ń tí téèyàn fi ń jẹ́yàn láyé kò sí ní alábòsí ẹ̀dá ò lè ṣe kò sírú ìwà abi tí ò léwu àmọ́ tó ti bẹ́ẹ̀ èmi ọlọ́run tí mo dáa náà ní ẹ bẹ̀rù torí mi mo lè gbé yín borí ìṣòro wọn èmi mo lè gbé yín borí wàhálà wọn tó bá ti pé àwọn lẹ́mọ̀ bẹ̀rù alábòsí olóore lára bó ti wù ẹ́ máa páyà rẹ̀ tó bó ti wù ẹ́ pọ́n lé tó bó ti wù ẹ́ rábàbà fún tó kò ní ṣíwà tí mo mọ̀ ṣàbòyí sí yín. nìkan nú àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ wípé ó ní sọ orí alápọ̀nlé ẹ̀dá ìfẹ́ àkàrọ̀mùtàhó tó bá pọ́nlé ẹnu rẹ̀ ó dùn yóò mọ̀ lápọ̀nlé wàlàímà alábùkù ẹ̀dá tó bá ló pọ́nlé ó mọ̀ kàn alábùkù ni tó àìkan alábùkù ẹ̀dá àìpọ́nlé ó làwọn yòó gbóyé níwà náà ẹja nímú láyáná pẹ̀lú rẹ̀ ẹja nímú látọ́fà pẹ̀lú rẹ̀ ní àbá jalaburú ẹja rọ̀ fún ní àbá rọ̀ fún bóyá àbá rọ̀ fún tó bá lè lè mọ́ rọ̀ fún torí pìlẹ̀ gan kókó lè ma yá ayúhàn nàbí yó جاهد الكفار والمنافقين واغلظ عليهم من أبي tó bá lè lè ما mọ́ rọ̀ fún jẹ́ kó mọ bá tiẹ̀ lọ kí wọn náà mọ bá tiẹ̀ lọ torí bí pé ọ̀rọ̀ yẹn à ń ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ọgbà pé à ń rọ̀ à ń rọ̀ à ń rọ̀ à ń rọ̀ fáwọn bídí ẹ̀dá kò jẹ́ wọn ò sí wọn náà tí wọn àwọn òpin bẹ́ẹ̀ nínú làákàyè lóòótọ́ ẹ̀nẹ̀já rọ̀ fún torí pé ọ̀rọ̀ ń dún bídí ẹ̀dá ó yàtọ̀ sẹ́rọ̀ ẹlẹ́ṣẹ̀ lásán òun tó ń gbà pé òun fi bídíà òun sẹ̀sìn ni wọ́n wá ní nígbà tó yẹ ti wá lé máwọn súná jù báyìí ní ìsìn ẹ̀já àárọ̀ fún díẹ̀ kó tiẹ̀ lè dábọ̀ sí aburú rẹ̀ pẹ̀lú wa bàtà bá rọ̀ fún yẹn gan ẹ̀ tún kan ní mápá fún sí ni ẹnì hàn èdè yóò wà pé ní ìsìn gbogbo ọ̀nà fún ẹsẹ̀ yín sùtà báyìí tó yẹ báyìí lé máa ẹ máa ṣe kí ni ẹ máa bá ti yín lọ. wala takhshawhum wakhshawni níbi àyà yìí náà àbí gbólóhùn yìí nínú àyà yìí adigbọ́yé wípé ọlọ́mọba nìkan là ń gbé ìbẹ̀rù fún gbogbo àwọn tí wọ́n ń gbé bẹ̀rù fún yẹn wọn ò lè túnú kan lára rẹ̀ wọn ò nílé iná kan tí wọ́n kọ́ lẹ̀ tí wọ́n jọ sí bó bá takú tiwọn wọn ò sì ní àlìjẹ́nà kan tí wọ́n fi ọ́ sí bó bá tẹ̀lé tiwọn wọn ò sì ní orí ayé kan tí wọ́n lè fà fún ọ kò sí jàǹbá ayé kan tí wọ́n lè fi rán ọ lára àwọn náà ni àwọn náà ni ẹgbẹ́dì fún wọn ẹwárí fún wọn kìnní kan yéyeye kìnní kan yé sọmọ lára kìnní gbogbo tó ń pè wọ́n ni ẹ̀yin náà lẹ́ ń pọ́n wọn lé tàbí sọ́ra wọn di senior boys mọ́ yín lọ́wọ́ ẹ̀yin ní ẹ má bá ti yín lọ káwọn náà má bá ti wọn lọ́nà ìranu ti wọn kó sì súnmọ́ lọ́wọ́ bá rẹ ọlọ́run là ọ́ náà tẹ̀ wá ń bẹ̀ wọ́n bẹ̀ wọ́n náà wọ́n tẹ̀ wá gbọ́ alálábùkù ni wọ́n wọ́n ní àsìkò nìkan ká fi bẹ̀ wọ́n a ṣe a fi bẹ̀ wọ́n àwọn tó ń láti ṣe kinní kan a tún ṣe a fi bẹ̀ wọ́n wọn ò tún gbẹ́bẹ̀ yìí náà ni. Jésù lè dunnú sẹ́lòmíì ẹlòmíì lóyàn ń lo dídí èèyàn láti fi bẹ èṣù Jésù lè yááfì rẹ̀ Jésù lè mọ́ di lọ́wọ́ mọ́. Ṣaitan arrojim almal'un ó lè bẹ èṣù Jésù fi ọ́lẹ̀ láyé o ìgbà tó bá ti ń bẹ̀ sí i gan-an nínú rẹ̀ mọ̀ wá dùn tó mọ̀ wá da gbogbo oríṣiríṣi ète láti kàkún ìṣòro tó ní tẹ́lẹ̀ ó pa ẹ̀sùn tì ní ó dojúkọ lọ́hùn ó pa ẹ̀sùn tì ní ó dojúkọ lọ́hùn ó wàá di iná tó máa fin lára tó máa yá lára gbogbo wa fala takhshawhum wakhshawni ọlọ́run ọba ní èmi ni ẹ gbé ibẹ̀ fún ibi láti rí i pé al-khashiyatu naw'un min anwa'i al-ibadati al ìmọ̀ páyà ọlọ́run ìran kan ló jẹ́ nínú ran àwọn sẹ́ẹ̀sì tí à ń fi ọkàn ṣe tó bá gbé fẹ́lòmíì islam rẹ léwu àwọn náà ni àwọn náà ni àwọn náà ni bẹ́ẹ̀ fún wọn ó pààyàn bẹ́ẹ̀ fún wọn ó bà tèèyàn jẹ́ bẹ́ẹ̀ fún wọn ó sì yàn lẹ́ ó sàmìyàn lógbòdo ẹ pọ́n wọn lé ẹ ṣe é. a ní hàn hàn wo ni ah òun fi tiwọn ṣe ń tòun o lọ́wọ́ tí wọ́n fi tí wọ́n ṣe ní ìṣe náà àwa rórí rẹ̀ náà torí ọ̀rọ̀ rẹ̀ náà yàtọ̀ sí five and six <laughs> ẹlòmíì gan ọ̀rọ̀ padà ń kò ní five wá sí four náà ni wọn apọ́n lásán kankan kan sẹ́yìn ń bẹ́sùn ṣe láyé ní ká sọ rẹ̀ tóòrò ojú wọn apọ́n akóónú ìríkùrí ni gbogbo àwọn adúdú ìjẹkújẹ àṣejẹ lóríṣiríṣi tí ò dáa nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí wọ́n bẹ́ wulẹ̀ gbogbo ara wọ́n ti dì fọ́ọ̀mù ẹ̀ agbẹ́rẹ́ burúkú ni. a ní eléyìí kàmí kò lórí lóko rẹ̀ ń jẹ́ eléyìí àfòràn eléyìí ṣé wọ́n nìkan náà lára kan ṣoṣo. <laughs> wọ́n ní wọ́n ṣe kínní kan ọ̀bẹ ìwọlé lára wọn wọ́n wá ní ní àkísídẹ́ǹtì wọ́n fún lábẹ́rẹ́ lábẹ́rẹ́ bá ń kàn mú tiẹ̀ bá a ìdó ṣe tí wọ́n sá ọlọ́dà tí ò wọlé kò wá gbà ọ́lẹ̀ lọ́wọ́ ásídẹ́ǹtì tó fi wá di pé wọ́n fún ọ ní injection tábẹ́lẹ́ wá ń kan oníbòòlù àṣẹbá yẹn a lè fọ́n treatment o tó gba abẹ́rẹ́ ní kẹ́dàánù yìí ẹ ti fẹ́ dá léṣẹ́ wa gan-an tó gbèsè nísìnyí. inú ẹ̀dá kan ẹgbà ń lẹ̀ ìrora yìí pọ̀ nígbà tó lókì gbẹ́lá kò yẹ kí ìrora pọ̀ mọ́. tí wọ́n láyé tá a wà lé ní nísìnyí bí yorùbá dira yẹn lámúre kéèyàn sọkàn kó tó ọkùnrin oníwọ̀n yẹ̀yẹ́ yẹn ni o ǹjẹ́ ò lò ní yẹ̀yẹ́ gbẹ̀yìn ǹjẹ́rúsì fèsùn wa ló padà máa lẹ́pà àti wo àti èsù yẹ̀yẹ́ náà ni àti bọ̀tán yìí odò tọ́lọ́hún walillahi al-izzatu wali rasulihi walil mu'minin walakinnal munafiqina la ya'lamun ẹni tó ní iyì tó tó iyì iyì tí ń bá yàn dalẹ̀ tí ń bá yàn dalẹ̀ kìyàmà ọ̀dọ̀ ọlọ́run ló wà àwọn tọ́lọ̀ tún máa ń fún a máa fáwọn òjíṣẹ́ rẹ̀ a máa fáwọn mí ní òdodo iyì ọlọ́run ni yìí ayabtaguna indahum al-izzata fa inna al-izzata lillahi jami'a bó la ń wáyé lọ́nà ilé kankan ilé àwúrẹ́gbẹ́ ilé kòkòrò ilé pàìtọ́ ilé àlùfáà àlùfáà náà sì ni ilé gbogbo wọn àtòrí òkè. Okay àti di omi àtàbẹ́ igi gbogbo àṣà àwọn wáyé kiri ni àwa títí títí àwa dé India onígbà táwọn ẹni ọlọ́run wá ọlọ́run títí dé India arábìnrin kan náà àwọn ẹni ọlọ́run wá jáde sí i ó wá níbi tó wọ́ ọlọ́run dé ti tó kó padà sí Nàìjíríà mo ní sẹ́ ọlọ́run náà ni èèyàn wá kó Nàìjíríà tó gun aeroplane lọ sí as far as India is ní Asia ọlọ́run jìnnà níbi tí ń gbé àbá ẹ wá lẹ́yìn kan náà àwọn ẹni ọlọ́run obìnrin jáde sí ẹ ẹ̀ já kúkú mọ̀ àwọn òwin àwọn àjẹnú wọn jáde sí ẹni ọlọ́run ní jáde sẹ́yìn tí ń wá àbó lọ wá agbára àwọn India wá Nàìjíríà tó fi máa halẹ̀ mọ́ wá ń bì ẹni ọlọ́run kan náà obìnrin wá jáde sí olóyún ah o ti ń wọ́ lọ́wọ́n bá ti pẹ́ bí tó wá wá dé o ti tó báyìí nísìnyí ẹ mọ̀ pé wọ́n má jẹ́ sọ pé ó lóun wọ́ lọ́n lọ sí mọ́kà nísìn ánìbó yóò lọ sí hajj àbó lọ sí umra àmọ́ India tá a sì mọ́rú tí wọ́n ń tà gbọ́n tí wọ́n ń ṣe ń bẹ̀ kí ni sì ń fà à ń bẹ̀rù wọn à ń bẹ̀rù wọn ẹja sáré o ẹja sáré o wọ́n tó bẹ̀rù o èèyàn bá bẹ̀rù wọn nígbà tó ní sọkúsọ kan sọ̀rọ̀ ó ní ànábì gan gbà pé wọ́n ń bẹ ọkú bó ti yí ọ sí ọkú bó ti sọlọ́n lórí rẹ ni pé kó mọ̀jẹ̀ pẹ́jù kó tó yí ọ. wọ́n máa lọ àdìsí lọ́rùn afa àtàkùn mọ́ bínú wọ́n ló máa rìsíf wọ́n máa lọ àdìsí lọ́rùn síbi ìfẹ́nu wọn lè tó yẹ kó rí bẹ́ẹ̀ láti sọ àwọn èèyàn dẹrú èṣù kì í ṣe láti sọ àwọn èèyàn dẹrú ọlọ́run sọ́ọ́ dùn ìṣẹ̀yàtìn ilẹ̀ ìsìn wàlìjìn wọ́n wá di olùpèpè fún àwọn èṣù èèyàn àti èṣù àjànú wọ́n wá dẹni tí láwọn èèyàn kò lójú ọ̀nà ọlọ́run mùsùlùmí òótọ́ fala takhshawhum takhshawni innal ladhina amanu yuqatiluna fi sabilillah والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا nínú ọ̀nà tó fi lè bọ́nú gbèkùn èṣù lákòókò láyé kọ́kọ́ jìnnà sẹ́sẹ̀ kó kan pé wọ́n à ń ṣàdúrà kan à ń sàkárù láàárọ̀ kókó tẹ̀ kọ́kọ́ kàn yẹn gbogbo ọ̀nà tó bá ti gbọ́ pé ń jẹ́ ẹ̀ṣẹ̀ mọ̀pọ̀ kéré mọ̀pọ̀ láwùjọ wa kò sí nǹkan kan àṣà àwọn kan tí wọ́n ń ṣe náà wọ́n sì ń lówó lọ́wọ́ nígbà tí èèyàn kan tí wọ́n lé nǹkan sọ fáwọn ẹ̀kẹgbẹ́ rẹ̀ wípé ẹ mọ̀ mutí mọ́ náà wá ní ọ̀rọ̀ ìwọ tó mutí lára wa gan tó bẹ́gbẹ́ pé nì àwọn táwọn mutí gan táwọn gan dáa gan ju tiẹ̀ lọ ó ní wọ́n kó àìmọ̀ kan àwọn ti gbà ìwé pé ẹni tí ò tiẹ̀ dọ́lọ̀ mọ̀ ara ọlọ́run tara ewu sí lọ́dọ̀ ṣé ó wá lẹ́pàá wájú ọlọ́run tó bẹ́ẹ̀ ni sépò lẹ́pàá wájú ọlọ́run tó bẹ́ẹ̀ ni in tó lẹ́pàá wájú ọlọ́run ni ìmọ̀ ní àtẹ̀sìn. àyẹ̀wò sọ náà hadith kan pé tó wáyé pé ilé ayé yìí ní bó ti tó yìí ohun wọn òṣùwọ̀n tí akọ̀pá ìyẹ eṣinṣin wọn níwájú ọlọ́run eṣinṣin nì tó bá mu akọ̀pá ìyẹ rẹ̀ kan tó bá ti pé ilé ayé bó ti tó àti tí ń bẹnu rẹ̀ tó bá ṣe déédéé rẹ̀ níwájú ọlọ́run ni gẹ́ omi kan lásán báyìí ọlọ́ọ̀bà wọn bù káfíìrì mu yọ ọ̀tọ̀ ọlọ́run ní káfíìrì àmọ́ kò sí pé ilé ayé ò jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run àti kèfèrí àti múlẹ́hídù àti ọlọ́run tara ayé sí wọn lọ́dọ̀ ni ẹ wá ń fi nǹkan ní ayé ẹ fi ń sòǹdí wọn òfin ẹ̀sìn wájú ọlọ́run ọ̀rọ̀ àwọn aláìmọ̀kẹ́ni tí èkó mọ jẹ́ ìlẹ́nu mùsùlùmí gbogbo tí bá ń jẹ́sẹ̀ mọ̀ pé ìkànnì eléyìí mo lè fi léyìí lẹ̀ ní ìsìn àmọ́ sẹ́rí kan bẹ́ẹ̀ kí n tó lè fi ilẹ̀ ìfẹ́ níyàwó ẹ̀rú sẹ̀ ọlọ́run ọba kan ó jẹ́ ní tó súnmọ́ mi a máa ń gbọ́ burúkú orin ah kódà yàtọ̀ sí máa ń gbọ́ àwọn orin kódà kì í tó ń gbọ́ ìdá ìpè lórí ẹ̀sìn àwọn orin fújì burúkú ni máa ń gbọ́ mo wá ń sọ fún mi pé etí rẹ̀ yìí ṣe wò ní yóò jẹ́ di báyìí lójú alùkìyàmá tọ̀ ṣé wò ní yọ òjé di báyìí àní <laughs> àòjé ni bó o ṣe bó ń kírun anabi mọ̀ ló sọ bẹ́ẹ̀ àbí wò gba anabi gbọ́ mọ́ ni ó ní ha gbólóhùn àṣẹ báyìí àní kò filẹ̀ ó ní ah olú ti wọ́n lára ni lọ́run pẹ̀lú gbọ́dọ̀ tó ń bá ti níyàwó ó ní gbọ́ mọ́ ó ní ah tó bá wa níyàwó láyé tó fi kún kọ́ tó mọ̀ wá sẹ́ lọ́n kú ni ah, ọlọ́rọ̀ mi tún nìyẹn o ó ní kí n má ṣe pé mọ̀ náà òun níyàwó ah, kì í sọ̀rọ̀ pé gbogbo àtàwọn aláyé náà kọ́lá níyàwó gbogbo ẹni ó sì níyàwó láyé kọ́ níyàwó rẹ̀ ó bàtálẹ̀ gbogbo ẹni sì níyàwó náà kọ́ ni ó jèrè ìyàwó so o tètè fi ẹsẹ̀ lẹ̀ wọn láfa ha nítorí pé olórin tó mọ̀ ń gbọ́n tó bá wúkọ́ lásán báyìí sínú àwo òórà tó bá wúkọ́ tí ó kàn lù kò kàn lù kò sí elégbè ó kàn sí tọ́ẹ̀tọ́ẹ̀ olóhùn òórà níbi tó ń fẹ́ràn rẹ̀ dé olóòtú kó ọwọ́ èso rẹ̀ ti ràn ọ́. ń gbé wa níyàwó tán afá ń gbọ́ orin náà ni kò tí wàá pẹ́ mo wá kàn kẹsẹ́ láìpẹ́ yìí Ah, àdéhùn tó ṣe ń jò ní bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn bó o ní o ní síkà rẹ ni sẹ́yìn kò jẹ́ kí n rán òun létí jìnnà ó ní ah olóòtú yé mi ó ní màá fùfì rẹ̀ ah, níjọ́ wo tọ́ ó ní bó ah, bá ti níyàwó ìkíní wọlé o sì ń gbọ́ o fílẹ̀ ìkejì wọlé ah wàá dákẹ́ láfa ẹ̀ olóòtú fi lẹ̀ náà ó là mọ́ ọ́ torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn tó bá wá tí ẹni tó ń gbóni bá wá ṣeré ní kinní oyin lọ́bẹ̀ o onígbọ́dọ̀ ò rírí gan báyìí sójú kò jẹ́ gbogbo àwọn tí ń tẹ̀lé sùn náà rèé sùn rí i àbẹ ẹ̀rí yẹn tó rèé sùn rí bí ẹnìkan jọ tó fẹ́ sọ̀sọ̀ kú sọ ó ní ní ọlọ́run kù sẹ́ ó ní táwọn ibi tẹ́sù wà rí a sì kéré ńgbà náà nílé kéw ẹ̀rú bá ṣé mo kúrò àwọn ọ̀rọ̀ ńlá alábàá ni ni mo ń ṣèkì àwa ọmọ kéw torí àti mo kéde sọ̀rọ̀ ọ̀nù tíra ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ni so ẹ tún tún wá tún jòkó jòkó ẹ ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ẹni ọlọ́run oníṣẹ́ ẹ̀mọ́ bíi jésù ń gbérí ìwọ àmọ́ ẹ fi ṣe wá láǹfààní akaramakunlá fi ṣe wá láǹfààní ó ní ń gbé lábẹ́ sánmà keje lábẹ́ ilẹ̀ keje lèṣù ń gbé ó ní àwọn ẹni ọlọ́run wà kàn wọ́n já mọ̀ wípé abẹ́ ilẹ̀ keje ẹni tó ń ti kú nìsín èmi wá máa ń wò wípé ń gbòsí pé abẹ́ ilẹ̀ keje ló wà èyí táwọn ẹni ọlọ́run bá wá àrẹ́sì ẹ̀ Hmm? tẹ̀tẹ̀ bá fi sínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀wọ̀n tòkè kúrà lọ ni wọ́n fi sí ni bí ti ìyá kàngún bá náà wọ́n fi sí ni bí ti alágbọ̀nlẹ́kọ̀ọ́ wọ́n fi sí kó tẹ̀ yẹlẹ́ ayé ó gbádùn díẹ̀. mo ṣe pé àwọn ẹni ọlọ́run nàìjíríà nìkan náà ni mọ́mọ́ bíi tẹ́sù wà àwọn ẹni ọlọ́run sáúdí wọn ò mọ̀ ẹni ọlọ́run amẹ́ríkà kò mọ̀ ẹni ọlọ́run ilẹ̀ yorùbá nìkan ẹni ọlọ́run ilẹ̀ yorùbá ọlọ́run pọ́n wọn léjú gbogbo àwọn ẹni ọlọ́run tó kú lọ láwọn olùdókù gbogbo sọkúsọ ẹnu wọn làá ti máa ń rí ìwàkiwà ìrìnkúrìn àmì lọ́dọ̀ lẹ Yorùbá ọlọ́pàá wọn púpọ̀ wọ́n lè wòkè hàn o aláwọn àtànábì iṣẹ́ ìsèpàdé tánú lé ẹnu àwọn ẹni ọlọ́ọ̀lẹ̀ Yorùbá nìkan láti máa gbọ́ bíbẹ̀ pé kò sí wàlíì níbò míì mọ́ láyé Yorùbá nìkan lọ. ọlọ́dàkùn kó má sáà làwọn àánú aburú wọn kó sànú àwọn náà táwọn náà bá nídìí àánú Ọlọ́run fala takhshawhum wakhshawni bí tọrọ dúró báyìí má bẹ̀rù àwọn kan má ọlọ́run ló má bẹ̀rù torókù ti sásásásásá náà kò sí kankan tó rí lábàáyọ lẹ́yìn ọlọ́run wa ni wàlúùtí mà ní ìmàtí alaykum àti pé kémi ọlọ́run kí n lè pé ìdẹ̀ra mi léyìn lórí kémi ọlọ́run kí n lè pé ìdẹ̀ra mi léyìn lórí ìyẹn ní pé níbi ìmú àṣẹ kí òjíṣẹ́ ọlọ́run alayhi salatu wassalam àti àwọn ọmọlẹ́yìn àwọn sábà nábì kí wọ́n ń dojú kọ kàábà nì tó bá má ṣe yẹn ṣe òun ni ó fa ti ọlọ́run fi parí ìdẹ̀ra ẹ̀ lé wọn lórí ìjásí pé wàá fi tọ́ àti là ìtìmáàmù ní ìmọ̀tì láyà àdàlà àbdì níbi pé ẹ̀dá ń tẹ̀ láṣẹ ọlọ́run ibẹ̀ náà ni ọlọ́run ó ti pín tí ń jẹ́dẹ́kùnrin lé lórí yàrá tọ́ àti torí pé tẹ̀ láṣẹ ọlọ́run ìdẹ̀kùn láńlá ni ẹ̀dá kan ní wá tẹ̀lé àṣẹ ọlọ́run láyé kó sì dún ní mọ̀ ìmọ̀ ṣe tọ́lọ̀ bá ní àṣẹ kọ́lọ̀ ń gbé jìnnà síkẹ̀ rẹ̀ ìkẹ́ ọlọ́run mọ̀ súnmọ́ ni ọlọ́run sọ nínú Qur'an wọ́n ní wà rahma inna rahmatulahi qaribun minal muhsinin inna rahmatulahi qaribun minal muhsinin ìkẹ́ ọlọ́run ó àwọn olùṣe dáadáa pẹ́kípẹ́kí àwọn ẹni ire àwọn tó jásí pé wọ́n ń sin ọlọ́run bàbí ìgbà pé wọ́n ń rí ọlọ́run tó ti pé wọn ò lè rí ọlọ́run tó sì gbà pọ́lọ́ bá rí àwọn bẹ́ẹ̀ náà ń ṣe sin ọlọ́run ọba tó ìkẹ́ ọlọ́run bá súnmọ́ ẹni ní bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run púpọ̀ wàlúù tí mẹ̀ ìmọ̀tí alaykum wàlà alákùn tẹ̀tẹ̀dùn bẹ́ẹ̀ bá ṣe léyìí tẹ́ má ṣe ọlọ́run bá ṣe tẹ́ nímọ̀ àti mọ́ dojúkọ kàába kíbla kàába nìkan tẹ́ ẹ̀ sẹ́dí gbogbo eléyìí náà ẹ fi ń ṣàpèjúwe wípé gbogbo ohun tọ́lọ̀ bá náà ṣe inú ẹ̀sìn láyé ẹni bá ń gbìyànjú àti ṣe òun náà mọ̀ jáde òun náà lẹ́ni tọ́lọ̀ bá fi mọ̀nà ẹni tọ́lọ̀ bá sì fi mọ̀nà láyé ọlọ́run máa ṣàlékún ìmọ̀nà yẹn ni walladhina ihtadaw zaadamu hudan wa atahum taqwahum gbogbo àwọn tí wọ́n bá wá ìmọ̀nà tí wọ́n rí mọ̀nà ọlọ́run bá máa ṣàlékún wọn ní mọ̀nà yóò sì máa ṣàlékún wọn ní ìpáyà sóhun ọlọ́run ọ̀rẹ́ mi èèyàn mi nínú Islam ibo la bá ìmọ̀nà ọlọ́run ọba dé náà sọlọ́ ọba là ń tẹ̀lé ni àbí lánàá èṣù là ń tẹ̀lé gbogbo àwọn ìlànà tí wọ́n gbé wọnú ẹ̀sìn fún wa yìí wọ́n èso ìlànà tọ́lọ́run wọ́n èso ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìfẹ́ inú àwọn kan ni tí wọ́n gbé wọnú ẹ̀sìn ní táwọn kan fẹ́ sọ àwọn èèyàn dì torí pé èṣù náà ti sọ wọn di bákan èṣù wa ń lò wọn láti kó àwọn èèyàn kó lójú ọ̀nà tọ́lọ́run wọ́n ti gbé àwọn ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà lóríṣiríṣi tó ṣe pé tẹ bá ní ẹ̀dá pẹ̀ bá mẹ́rin rẹ̀ wá awùkè hàn á ní àwọn òkè ń tẹ̀lé ọlọ́run pẹ̀lú òfin tákàdá òfin tákàdá òfin kùránà tàbí àwọn máa ń tẹ̀lé ọlọ́run pẹ̀lú òfin àwọn ẹni ọlọ́run ni àwọn ẹni ọlọ́run irú òfin wo làwọn tó ń lò tó yàtọ̀ sí kùránà tàbí ìṣẹ̀wò ẹlẹ́mìlì bá tẹ̀ ní sọ̀hún ìmọ̀ pamọ́ kódà ìka máa ń sọ nínú wípé àwọn máa ń tẹ̀lé ìmọ̀ àwọn ẹni tí ń sáàyè kì í sì mọ àwọn òkú làwọn tẹ̀lé àwọn wo ni òkú ó ní gbogbo àwọn sọ̀hábà yẹn tí wọ́n gbàdí sí wa ìmọ̀ wọn làwọn rí fa àṣìṣe tó ti kù ní wọn àmọ́ àwọn ìmọ̀ àwọn ẹni tí ń bẹ láàyè ìmọ̀ làwọn ẹni ọlọ́run àwọn wàlíì táwọn ń gbà látòjúra wọn ní àlìkáṣàfí àlìkáṣìwò ní pẹ̀lú àlìkáṣàfí mùkàṣàfá ti sùn fìyà pé láti ojú oorun táwọn bá ti sa àwọn sẹ́kàn àwọn iná náà ó jáde sáwọn wọ́n sì ṣàlàyé òfin ẹ̀sìn fáwọn ìmọ̀ yẹn làwọn gbàgbọ́ èṣù ní wọlé àjànú ni àjànú ń dààmú ọpọlọ àwọn èèyàn wallahi sẹ́ẹ̀sì rí Umar ibn Khattab radiyallahu anhu ẹni ńlá wájú ọlọ́run ẹni ńlá ganú tọmọ ẹ̀dá yẹn wọ́n máa sọ̀rọ̀ kan wọ́n á ní yanqudu ura islam urwatan urwa idha nasha fi islam ma lam ya'rif al-jahiliya wọ́n ní sẹ́ẹ̀rí okùn islam ó pọ̀ tó súnmọ́ra wọn àwọn okùn yóò mọ̀ wá jálẹ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jálẹ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jálẹ̀ kọ̀ọ̀kan nígbà tẹ́ntì bá ń sẹ̀mí inú islam tó kùn jẹ́ mùsùlùmí tí ò bá rìnrìn àìmọ̀ kan rí ẹni tí ò bá rìnrìn àìmọ̀ kan rí tí ò sínú dọ̀là lórí kò lè mọ iye húdà ó dẹ̀ bẹ́ni tí èbi ò pa ni kò lè mọ iye kíni kò lè mọ iye oúnjẹ láti máa rí àwọn ọmọ olówó yẹn àwọn ìyàwó olówó àwọn olówó gan fún ara wọn tí wọ́n máa dóúnjẹ nù nígbà tí wọ́n mọ iye bí ẹni tẹ́bi bá pa ni mọ iye oúnjẹ ẹni tó bá ti fìgbà kan rin àìmọ̀ kan rí láyé ní mọ iyì mà orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan lé ní tí wọ́n á dìde sí Quran here after thirty years <laughs> after forty years tí wàá rọmọ tó ń ha ní fifteen years kò lè mọ value ẹ̀ àní ah kẹ́ẹ̀ kùránù sẹ̀ ń ha ni ìsìn ní ìdádì sẹ̀ ń ha kùránù ti mo ti aládùúgbà wà ní primary kìíní. ńgbà tí o kò lè mọ iyì rẹ̀ láyéláyé ọ̀rọ̀ tí àfa wa sọ yẹn ọ̀rọ̀ ńláńlá ni. radiyallahu anhu wa baqiyati sahabati ajma'in tẹ̀bárí ntọ́ fàtí mọ́ ní àwọn sábà fi lágbára nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ẹbọ rí nìkan tó di mùsùlùmí so wọ́n mọ ìbàjẹ́ nú ẹbọ gan eléyìí jẹ́ kí wọ́n fi mọ rírì tí ń jẹ́ ìmọ̀nà Islam ẹni tó nàbà sì ti ràn tó bá ti rìn lànà bídà ìrí bídà tasawufu bídà ikhwanu bídà tabligi bídà amadiya bídà bídà bídà bídà bídà bídàs bẹ́ẹ̀ tó bá ti rìn bẹ́ẹ̀ rí láyé ó rí yọ́tọ̀ náà bá ti fi lànà gidi mọ́ báyìí ẹ wà ní tiẹ̀ lé jù gbégbé tiẹ̀ lé jù tó bá sọ̀rìn àjò tí rìn bọ̀ wá látẹ̀yìn fún yín ẹ̀ nà tiẹ̀ tó bẹ́ẹ̀ ọmọ ìyá wa dáadáa Akhuna al-Fadil Abdulrazak al-Jibowi wọ́n sọ náà rọrùn kan wípé ìgbà táwọn ń bẹ ní inú jama tekfir kápẹ́ yẹn kèfèrí gbogbo àwọn tó ti ọwọ́ àwọn wọ ọ̀dọ́ ọkùnrin jabatan ni ọlọ́run fún wọn láǹfààní pé àwọn pàṣẹ kọ́ mọ̀ ìjà fẹ́ni kọ̀ọ̀kan wọn kò sẹ́ni táwọn òdọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni táwọn òfin hàn èmi náà mo ní kẹjá jọyìn ìjọ tekfiri yìí o àmọ́ àti padà rí pé kì í ṣe ìlànà ẹ kú lẹ́yìn rẹ̀ wọ́n lẹ́yìn náà kódà àwọn táwọn polongo tẹ̀kfíìrù fún ìrìn àjò tí wọ́n táwọn padà débi pé àwọn padà ń sọ fún wọn náà pé tẹ̀kfíìrù dáa gbogbo àwọn ìlú táwọn ò tiẹ̀ mọ̀ nígbà táwọn ń ṣe jàbàtà rí wọ́n ti padà wọ́n á pe àwọn káwọn wá ṣàlàyé tí jàbàtà ní í ṣe pẹ̀lẹ́sìn àbí tẹ́sìn ní í ṣe pẹ̀lú òrì jàbàtà so ẹni tó bá ṣe wípé ó ti rìn lànà burúkú kan rí láyé tó ti rún kó aláwo rí dórí eku dórí ẹyẹ fẹ̀jẹ̀ èèyàn ṣe nǹkan dori èèyàn dórí sẹ́jọ́ tó lọ́n bá fún ní Islam àti sunna ẹ̀fẹ̀ náà ṣe tiẹ̀ ò ti wá fẹ́ le jù báyìí á ah, ń jẹ́ olóògbà sunna náà àwọn àtàtì bẹ́ẹ̀ ní sunna gẹ́tí wá gún fẹ́ lo tó báyìí bẹ́ẹ̀ ni ìyìn tiẹ̀ rí ìyìn ti lò nínú wà èṣù láyé kò lo ẹ̀yìn rí sọ́lọ̀ ń jàjà mú kúò náà yóò mọ rírì ti ṣe bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn gbogbo ẹni tí ò bá rìn ìranù dé láyé kò lè mọ yìí dáadáa ó fi sọ pé wọ náà tọ́lọ̀ ń sànú lẹ́nì ó kàn ń bára rẹ láwùjọ àwùjọ tó ṣe pé wọ́n sọ kí ni tọ́lọ̀ ń sọ kí ni tànàbí sọ appreciate ẹ appreciate ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó sì wá ìmọ̀ tí tó bá wá ìmọ̀ tí wọ́n lè alákùn lè di ẹni ìmọ̀ràn abẹ́ Allah subhanahu wa ta'ala kó mẹ́ta ṣe àánú wa kó làwọn kó nu gbogbo wa tó bá lè mú yàn gbogbo ọ̀rọ̀ téèyàn ń sọ tí mú yàn kó nù sílámù lọ́mùsá làwọn nù ẹ̀ gbogbo èyí téèyàn rìn téèyàn fi di aládàáda lẹ̀ nù ẹ̀sìn tí n tánà bí wọn ò ní tàlé téèyàn má àfi tí fẹ́ nù téèyàn sàǹkó àwọn máa ń sọ nù ọ̀rọ̀ ẹlòmí ò tẹ̀lé àfa kankan o kò tẹ̀lé àfa kankan ìfẹ́ nù tiẹ̀ làfa ti tiẹ̀ sàyáwá kan àjọ ń sọ̀rọ̀ ó ní bá ti ń sọ tán sọ olóòmọ̀ ń gbọ́ tó bá ti gbọ́ tán báyìí tó bá ti gbọ́ tán èyí tó bá ti tó bá ti fáwọn lára mu làwọn lò ah olóyè yìí náà ìfẹ́ inú wọn ń pé kò dáa ó sọ pé mi ì takò wọn ìyá yóò sì ní takò yín lóòótọ́ yóò sì jókòó yóò gbọ́ owó rẹ̀ ní bá ti gbọ́ tán bẹ́ẹ̀ àwọn á jókòó wọ́n sọ eléyìí wọ́n sọ eléyìí èwo ló rọ̀ mí lọ́rùn èwo ni mo lè ṣe èwo ló dùn mọ́ mi nú nìkan ọ̀rà sílẹ̀tì ni ah, ẹ̀ ń sílẹ̀tì nínú òfin ọlọ́run ẹ̀ ń sílẹ̀tì ìmọ̀nà ọlọ́run pé ẹ̀ ń sílẹ̀tì pé ìmọ̀nà ọlọ́run tó pọ̀ yìí eléyìí ni mo fẹ́ múnú mọ̀nà mi fẹ́ mi eléyìí wọ́n ní ah, ẹ̀ tún burú ìfẹ́nu náà nìyẹn so kódà ẹni tó gbé àtakò rẹ̀ sójú gan ọ̀rọ̀ rẹ̀ gan fẹ́ sẹ́pẹ́ torí ẹ̀ ti mọ ibi tó ń fi sí ẹ̀ ti mọ ibi tó ń fi sí ṣùgbọ́n rẹ̀ ìdẹ́yìn kan dákẹ́ yìí n tó léwu náà ni má yọ nífẹ̀ẹ́ nú tó bá ti hàn sí ọ gbìyànjú àti lè lò abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó ṣe wá ní alqa'imuna ala alhaqqi wala almu'ridina anhu subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك